Wa àkọ́ọ́dà ẹ̀ṣẹ̀ kẹ̀hẹ́ olúwa ní yunifásitì. Wa akọ àjòzó ń tó mórí yìí wọ́n abẹ́dọ̀ ṣe ń kọ́ ṣe ń tó mórí ṣe ń kọ́. àgbáwọ̀ ṣé nàbà kàró di lọ́rùn orí ṣe iná mọ́rù púrẹ̀ kó hìyàn dọ́kà ya ẹ̀kọ́ hmm. na lónà ma uhanihi ana sanna baka wuri kira ya baki nuna ramin suka tuhala na bai e musallim al-kazab aw de kwani ben no ne koni ko wonto mun yin ine kono dara ko nan dada wona re ka kene ko nyira kan ko mun ko mun dira ya na kenen he mo sa ba kar ka umar e awre no na be nu ma wa wa se mun ko se mun ko ko anda ni abai ọ̀rọ̀káyì wọn sa sa'uhani ma uhanihi rasulillahi sallallahu alaihi wasallam ila asẹmu kọ ọdún tó múrí sẹ́yìn kú ẹ̀yẹ náà kọ́ banya na nkesa yìí on tó múrí kẹ́nẹ́ ka ama enwuri man enwuri man yẹ asẹmu kọ́ ẹnẹ dọ́yìn náà ìbúra 0 ewezi n'ụgbọ gem ije nakọ n'ọrụ nye onye na dịabụ esu ọnọrụ anakụhụ anakụrịra dị esu onye tụrụ ha ọrụ ọnọrụ nọrụ kọsị ihe ntụ ntụmụrụ abụl kọsị ana m achọ nwụkwọ dọọnụ ka anyị ntụ tụmụrụ ntụlọtọrọ kụkụrụ anyị na-echiwa anyị ana yuko nayo asemu kolototon aze corona do ona pake ayo no yehe numa na manzi wa se do dana ona gomna Qur'an ndi mi chuhete da ga hiyo da ban abai ne chiyete dama mi hijira na Madina abai ne da hoke ayi ne ne ọ̀rẹ́ mi hijira abẹ́rẹ́ mi ní tiẹ̀ tẹ́ ọ̀rẹ́ mi náírà mi hijira by the year six twenty two ọ̀nà sì hijira mẹ́ àbáyé náà ọ̀nà mẹ́ madaniya ọ̀dà kẹ́rì ẹ̀ kó má kàyà tó yẹ tẹ́ ní. ìdámọ̀rẹ́ yìí kó wọ́n kò tó mọ̀rí ọ̀mí ọ̀bẹ àmì hajj má kàwé àwọ̀ wọ́n tó mọ̀rí màáyé má kà ọ̀nà dàkọ́ ní tiẹ̀ tẹ́ ọ̀rẹ́ mi náà kápẹ́tì hijira madaniya akọ̀ yìí àwọn. de quran lamani gai keku keku keku owe yaro ka dia se mi bada like oichi yetan awrim ne chiri suratul alaq yete en sura na ko wana suratul muzammil suratul mudaffir ono muri akai pitopare onto no mena da chikwe mu da ya da chikwe ne yo muri kiyaye wal muzammil yo na da chikwe wani kumi leila illa qalila wa kwete ni na hudu wa maike ewi chedu wa sala nisfahu awin qus minhu qalila ila wa ucheba sati wa sala do sati wa ni maike muri awzid alai abka e, niswahu awin qus minhu qalila abka wa dahoni la uchi awzid alai abka wala dato domo ni mi onu wa hemi ni la wasa abira hudus ma ken daidai weti da huya ba daidai wada kiki on hudus ma ken daidai wa da to ra ni dume auzi da alaihi amma warattilil qur'ana tartila qur'an nan do ka vesi vesi yo kwete ni raho galu na kwete ni raho do chemti zaro poko ɛza kama ɛne na hɔn no dɔmini ko wɔn ayɛsɛm ne prepare wɔn ntoma ne hi ko wɔase da ahodoɔ si gyare wɔase da ahodoɔ si tenyan wɔ empower wɔn spiritually ɔrɔke ina sanulki alayka kawlan sakila ɛne mu na agorɔ tɛkyee yaba sisa ho ɛrɛ ana ɛka kawlan sakila ɛrɛ ana ɛka ɔrata anabi la ilaha illallah la ilaha illallah ọ̀nà wẹ̀rẹ̀ anára tọ́ kékeré la ilaha illallah ọ̀nà wẹ̀rẹ̀ náà ká aláhùn àkọ́ àndọ́ra mẹ̀wọ̀n ẹni hàn nọ́nù la ilaha illallah ọ̀nà wẹ̀rẹ̀ náà ká ahọ̀gbọ́wọ̀ chẹ́tẹ́ dákà ilẹ̀ hàn dákọ̀ lẹ́hàn dẹ́ àrẹ̀rán àgọ́ kìsọ́ ẹ̀ káàkì la ilaha illallah la ilaha illallah ọ̀rẹ́ náà kò wá ká àbẹ́kùrọ̀ nyẹ́wọ̀ ìbẹ̀wò àgọ́ kọ̀ àkàkìsọ́ yìí la ilaha illallah la ilaha illallah ọbẹrẹ náà kò wá ká di malaika roro di yéé sika a ọdọ náà wọn aka náà la ilaha illallah ọ̀nà kálímà náà ká anabi musa alayhi salam ọ̀sẹ̀rẹ̀ ayé náà kọ̀ roro dáàpọ̀ múni kò múni ṣáàdùn àmì máa bá sí special àdùn àmì máa bá ihe múri ní ètò ìwé àdùn náà sọ ọkọ̀ wá ká kí la ilaha illallah ọ̀nà ọbẹrẹ náà inna sanulki alayka qawlan thaqila agodo ko mujahidun ni dek enwana nuqaddimu arwahana wa amwalana rahisatan li raf'i rayati la ilaha illa allah aka ugwai uhai ya presentan rahisatan very cheap yomori oyin misai owe oyin raise the banner lè rọ́f ìrọ́ọ̀yà ọ̀yìn sì ka ahirẹ̀ sọ́ọ̀rì flag la ilaha illallah àwọn ní àbáni wọ́n ní ìsìkà sísọ kátà sọ́ọ̀rì la ilaha illallah inna sanulki alayka qawlan sakina min dibulaitu ni la ilaha illallah la ilaha illallah ọ̀nà wà dínà ní àmín la ilaha illallah ọ̀rọ̀ mi la ilaha illallah ẹ̀yìn sá kúrẹ́yìn ẹ̀yìn sá ní dálẹ́wà ni ọ́ ọba àwòrán káyé sílẹ̀ ní ìwọ̀n ẹ̀sán àṣẹṣọ yìí láìláha ìlàlá. èjì wọn tó múlí kútọ ọkùnrin sínú àmà ẹkẹ su àbẹ àwọn náà àmà ẹkẹ jẹjẹ ilé yìí kúnáfúlà dọmúlíkà eré ọ̀hìn tàtí lọ ẹwọn náà yìí bẹ̀tí pé wọn yẹ ẹwà ló mú dá sír ẹwọn náà kó ti parẹ́ wọn ngẹ́ngẹ́ ngẹ́ngẹ́ hàn kóm fa anzir maso pa enough wala empower with enough spiritual empowerment wala nye ehwat pondis kama pao de ma po ohwe water de ma pao do wala wala nye enough tazkia riya ala ho ne hao <coughs> amu ko enyo ne hao ila so katen enyo ne hao oif suban enyo aban Wala nyi wala humble enough fehe kom kwete anzir kolono warabbaka fakabbir juwa konono duwa mugama yomurihi wasiyabaka fatahhir domin shok enya woni bi ma'ana your outward behavior abanoni tawa ba kotonu ntɔnu awa kan anyɔ ina nika asalamulare asalamulare anyɔ ina nika asalere kyekye asu kyekye anyɔ ina nika asalere hwekye ewebe ehu anyɔ ina nika asalare seleka ewebe ase abisa na nika obi outward behaviour ɔtɔ hir nie wɔrojiza fahajur abozi mukyimukyi abozi na adi na mebaku meyiye ŋun ne hɔnɔn tɛn wa hɔn nan. ni hijira ko je yo wala tamnun tastakthir wala tamnun tastakthir asuri ekwe iwu anya keruru hunye iku we ekwe iwu arukari omuri wale rabbika fasbir yusuri omuri ha ehwana atu warda bima qasama allah lak takun agna nas ayo hinetino icheno muri hogatu ko ina na eka ọwọ́ àìná náà kàkà ẹ̀ eh, wọ́n àbí sọ́yìn agnes náà láìka ọ̀wọ́ tó bá yín hún iná rẹ̀ ni. pàwọn náà ka ẹ̀hún tó rọ̀ṣẹ́làm dùlùmí ilà amalin ìzá amíltóhu ahabanilá wa ahabaninas ẹ̀hún tó múri dùn ó kọ́ náà kejì máàmì dáadáa tìrẹ́ yam lọ́múrí tìrẹ́ yam ẹ̀hún tó múri kìsọ́yìn ẹ̀zhad mi nà dúnyá yóò zoe honon komuri bene sire yao we zoe honon do hakuro muri hi omuri wana fe honon do tulini adunya malawon onto muro kawon ayo ka bisenya bizelere eke ina wanyo da me jino muri one ana ina wanyo ne na da me jino muri tono ko ne zoe jino muri ije ni hinan we ara mozi do ije aka mi e do mi se ya ajeni aka nínú emori weleke asema na duje mwe joku bo wana ipo bo ya kuwe yeu limani awaje ha a bizini ina non takwa kana la control anen wezo ya non wa gurumuri ya on dok wazhad fima inda nas yuhibbuka nas zoita na ida den ni kada sire ya on ila na ida ush ai kana ida u prefer unana ni wagan onto muri ka aliyadul ulya khairun min aliyadus sufla o wana ebe baka do ono wana ebe ta na pa ka fem wana ebe ba onyu banyi na ebe ten ago e ni kwalita rwa ni koi ma o do banyo non don do banyo so da be ile un o ze du e koi hu he ze eku wa ka wa me wa nyon kire wa nyon kire la do a change ɛdɛn wo ekɔ eŋu dan de gye ɛsɛ ato wo ekonya ne kɛmrɛ no because anya wo kyekye ekɔ tɛ rie ne ekɔ yi wo ekonya wo sáré lọ ɛne wo ekegyiri wo sáré yɔ ohiri anyi ɛdɛ mo nyuma ne sitari bi yɛn yɛn to mo nim nto mo adi ne to heaven dɛ mi kabara dɛ to heaven dɛ wa challenge di koforo system anan anan this is quran rihe na ọdụmụrụ ikwu ichu kuran wen kuran ide mi chọọ kene eda ka onyere ya na men ọdụmụrụ ichu kuran wen ọyịba correct eda ka banyị sị mmiri ezike amen dọsọ kuran wen ọyị sọ sị hukum wen daa kisi kuran iman ọbi al akida on the tawhid ọyị meka azan ne sọọtị naị omorihi azan ne nyere shi omorihi jee ọ nere daa shi omorihi konya ịnere ya n'ọrụ

Max Weber M.M. Kess ọ ya ah, na anyị ma na ya abụọ du parawahu na weti ọjọọ kenemala shetan onye akida ko akida na onye rububia ọ sọ anwụ na islam sụwa anwụ na tawhid ụmụere anyị ka anyị sanawo omori anyị ezike ọdọ kikunya kenọwụ egwe ba asonye ogu lord of iron or eh, lord of thunder eh da wonye elerin lord of lord of uh, the god of water the god of sun the god of da wonye the god of elerin eye eh, omuri konya ilahun wahid ẹ̀yìn múlò ọ̀gá yìí ọ̀nà ọ̀sẹ̀ láìláha ìlàláhù jẹun vodu ku Quran wana nes vosho je tu Quran de tun eba mi chobe asana udwen da so atuen de tun jizi ana kaka omuri ho de pala da so honi fataha e fataha ri jete de tun amare tu ani amare tu ni hun tu muri sallallahu alaihi wasallam alkaya ku cɛ nyɛ tɛ tomri ayɛ nɔn sɔ na tini suurɔ nini suurɔ nɔn sɔ tɔmɛ tɔsɔ nini daa b'o toon ama ɛdɛ man fɔɔgu like this ɔyɛ suma kana ɛdɛ mana cɛ lan tini ɔ tɔnpaha ɛdɛ mana cɛ lɛ tini lɛ ta ɛdɛ mana cɛ lɛ tini tsoko daa la wɔ cɛ la nini ini mo tɔn da man kɔ abanigo lɔn tomri yɛ kɔsɛ gɔn ne ma lɛ ka jibiri yi ci yɛn ini hɔ awɔ nɔn dɔn lɔn tomri ka from beginning to the end ana yi fɔma tɔnɔ yi nani from suratu nas bakara ali imran nisa ma'ida an'am araf anfal tauba yunus hud yusuf koko na lɛ tɛ a bɔ mori mi toon insha allah taala imaani b'a sɔɔ da tɔmɔ na mori yosi ani ni bɛ hinɛ nu kekele ka a sɔɔ ni suratu fatiha ni komi ci yabɔ daa ba yɛ fatiha ni a ka hinɛ sala sɔjɛ yi. ya yi ya yi tumisi aka ago fatiha na wonyi qur'ani fatiha na wonyi banyu keke na bizo na ni qur'ani mun na do so vai to insha Allah taala ta mura bango muri osi ya je ben muri osi to ho di nyoni sura fatiha aren tafsir lane huni agewale jeje akote holen bere ni ori ozo ajin bisa ọrọ ọrọ dọmi ka ìdílé yìí yìí sì ka àwọn bí nan àmẹ dáfẹrẹ hùn nani iṣẹ náà rán àmì dọrọ náà mẹrin nínú ọyẹ apá ni wọn dọ sọ bọrọkà tó koran ni wọn dọ sí paayi nínú ọdọ ọmọ ẹbí àbí family koran family koran ni family morihin wọn dọ ọmọ ẹ family koran dọ ọmọ ẹ tẹ́lẹ̀ náà kàkà yọmọ kìyàmá àwọn àka ẹ kò koran nínú póró dẹ́n ní wọn ni ẹ̀ta hàn ẹ̀ dẹ́ yìí tó dó koran nínú tọ́ka wọn dọ ọmọ tina na wasu quran mu koro in private life on our collective life mun awda su takwa ina wadana wa akhiru da'wana alhamdulillah rabbil alamin alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له من يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته يا اليوم ajini anaika yanyi ehe ini awo ramadan ni agba inira aka he tuleceece hebena tuhurihimba anuntumari sallallahu alaihi wasallam anam hijira hurmakka na madina ana sare yana yoruba ino september year 2006 wani nawa a zana yi ne kurajin ne nawa gatuwa bai a wannan wani nawa ayaran wasu lafiya wogodo da yan bata da na nawa dobe yayi ini ayi kɔfɛ ana ake akɔfɛ lɛɛ murihi muri na bukata wan muri na kɔnɔ akare wu na bisa na kare da ake ina yan bana yan kɔnɔ man ci wo de wo hai dia hinan dia kɔsa mu kara hekon dia hinan dia kɔsa mu kara

ini ubaise aweke olukoro no ba kofan aban umulika aiwono nyon kulla shay'in fasalnahu tafsila umulika abisa usa bin bin ono se hanme hehan me yonon eh ere yara fogo qur'ana non se ubanyan sakawa me omuli michu hope omuli usi iye ìyìnbá hùn ní ilé ọmọdé ṣe ń hẹrẹ aláwakọ̀ quran anyị isahi al-istiaza wal basmala al-istiaza oyipo isere wal basmala àti oyinmawó rẹ̀ ọ̀rọ̀ mọ̀rìhì ọmọrìhì subhanahu wa ta'ala ini ayan ban orin dọ́rẹ̀ yìí ní ẹwọ́rọ̀ ọ̀nọ́rẹ̀ mẹ́ ya mọ́rí yìí kẹ ìyá mànàbà kòkó àn ìyàpò ìṣeré hún lówó nà ọmọrí yìí ọ̀ní àwa kìtà kàndán ọmọrí àká ẹni sọ́ọ̀tù ịza ọkà فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فمولك اجو اسكا قران ني ويسرني هون هو مولي كسلون هون ني شيطان انا كا اي نرتا شيطان انا كمولي وشا او كان او كان دي ايام بنو مولي شيطان انا كا هو مولي تزن هون شيطان انا كا عبدنا هاي ربين ومولي انا كان دي omori otu shaitan di shaitan votu wey ya nebi adaman kọni ya kó ezigi peron ọni ya ezigi jiri awide jiri ihe ọrị jiri ihe ha ọka la aqudanna lahum sirataka almustaqim omori mẹ́rin àyàtú zizan nebi adama ilé lòdìrí ozo diri ozo ama odo ebe ma ọ gatịrị ọnụ ama mma na abakụ dị n'ezi ya nim na ya ụda la aqudan lahum siratal mustaqim mma na ya to ịnị ozo omuri ha na wara awo izo ma na jeji wan ene na no moyo dai nne ima kwezi gị okasa me ara na la ozo diri nne ne on ene ne de ya wan ashe ka e woni eziko moyo ẹ̀wọ́ ṣètò ànàbẹ̀ ewu ẹ̀wọ́ ọ̀wọ̀rọ̀ tó ráhùn kọ́ apò ìṣeré múnú wò mórí kò sẹ́rẹ̀ múnú ṣètò ọ̀nù ṣètò ọ̀nà wà nàìjíríà níbi adam hẹ́ fóró kẹ́nẹ́ sẹ́mẹ̀ àgókà àgóríjà níbi adam àwẹ̀kẹ́ àgówà níbi adam òríjà ó mórí tó rinú ìṣètò ọ̀nù àwọn àjẹmí òmúrẹ̀ rà tó níbi adam salam dọ́ka ṣèitán àbí mọ̀lẹ́kẹ̀ ni ti ṣèitán abẹ́ ni ìkẹrìtú yíyọ ṣèitán ìkẹrì yìí ana khayru minhu khalaqtani min nar wa khalaqtahu min tin ṣèitán ìkọ́ ọ̀nà yíba yíyan ọ̀nà yíyan ìdàhún náà àgókà ọ̀nà ṣèitán ìwé náà mẹ́hún nira dẹ́wọ̀n níbi adam hàn náà dàwọ́ ọ̀nà kẹrìtú yìí umurika ukawai karfi ko ta faharuj minha mazmuman madhura jina ta yahuda ne shaitani wala wajin duwa wazuna kaka o wono huwa atona kaka umurihi orechihi doka e umurihi agwan nabi adam wono numan man qala rabbi bima aghwaytani

da za su daga da ka wani friend e da mun da zai yoyi da e ki dila ne ne dili ne ne da zai wuce o ga wuce da na na wani wannan a bukuro diri ọ̀rọ̀ ànyọ́nyẹ̀ ehi tó nyọ́nyẹ̀ ehi tilẹ̀ mara ehi dọ́ọ̀ka ẹni sọ wọ́n bẹ́ẹ̀ ń wọn. bẹ́ẹ̀ sẹ́ni ọzọ àmẹdàmẹ náà kẹ ń dọkì bídíàtù hasana bídíàtù ẹdàmẹ nírúdà ohun tó múrí ká abẹ́dàmẹ bẹ́ẹ̀nbẹ́ẹ̀n kúlù bídàtì dọ́làlà ọ̀kúlù dọ́làlà tí fínàr abẹ́dàmẹ bẹ́ẹ̀nbẹ́ẹ̀n òyìnbó àbẹ́yìí bẹ́ẹ̀nbẹ́ẹ̀n ohun tó múrí kìnìún ọ̀yàn wọ́n yóò ha ẹ̀hún nẹ́dàmẹ dọ́ ha ẹ̀hún nìyí nírú ìwé ni ọzọ àmẹ ń wọ́n àrọ́ mẹ́ dọ́kì ẹ̀yìn ọ̀sán ẹni ẹ̀kọ́ dàmú dìde ẹ̀ma sọ́ni bídà tó hasana sọ́ni ẹ̀dàmí lélóra so àárẹ̀ ànyẹ́ bídà hasana àárẹ̀ ànyẹ́ dàmí lélóra ọ̀dọ́m dà nyí ìkyé lélóra ọ̀dọ́m dà nyí rẹ̀kọ́rẹ́sì lélóra dà ọ ọ̀dọ́m ka islamic party islamic get together islamic disco that's islamic twelve ṣètàn kọ́ni mọ́ni wà mẹ́ la ọ̀zọ́ yìí nánà láhùn lọ́ni mọ́ wíwá wáàzẹ́ mi wọlé ogun yẹn nà ọmọ jùmọ̀yìn bí wíwí abẹ́ ní bímbím ọmọdé ẹ̀ wọ̀rọ̀ nyà ilà ìbádàkà mìíràn mọ́kànlọ́sìn ẹ̀ wọ̀rọ̀ yẹ ọmọdé yẹn náà ẹ̀kẹ́ ọmọdé yẹn wọ́ta ọba àníwọ̀n àyìn náà ìkọ́rí yẹn wọn ní ọ̀nà mí buwa lómọdé ká ìnà ìbádìí.

kene ni baza mwene dekene warihe omurihi orihe bana da wazi da wazi ukore na bawa non agoka wanyore hiboyan so aka me amen ama ozawa wajin iya ekore omurihi bin de akoyere omurihi iya sezoka ya ka

òun lè bí ọ́nù kọ̀mẹ̀ wọ́n àìsàn yẹn wọ́n ọ̀nà mi dé mórí ka yìí abẹ́ náà mo ka wọ̀ rẹ̀ rẹ̀ abẹ́ náà mà kà má rẹ̀ rẹ̀ mórí ka ẹ̀ wọ̀n tó wa mórí ka ojú ọ̀tọ̀ rẹ̀ mórí ka zálìkà bí anna allah mawla lẹ́dínà amanu wa anna káfírin náà láà mawla lahun mórí ka wẹ́rẹ́ abẹ́ náà ìka ìdánwò yẹn dẹ́jẹ́ tí lọ́nù kẹjẹ́ ní kóra anul karim ẹ̀rẹ́ náà.

agukora ihe muri iwe yodo kumuri eto do aheke muri iwe ife no labore hano baba aheke do aheke memuri kemwe na marea shaitan wenzo wazo mwa amado muri ama wanao azano wana zaine ni ana abala utoa kuhum

abúlé nínú àwọn ẹni kùrán ọkọ àmì ẹni àjẹ náà sórí òkèrè wa wáyà nínú ọmọdé náà hàì ètí jùlọ náà. ẹ̀yìn gbogbo ẹni kẹ́ni wà áwùláàd wọn إن يقدر ولد في ذلك لا يضره الشيطان أبدا كما رواه الإمام البخاري إمام البخاري في حديث إن صحيح البخاري أنتم صلى الله عليه وسلم كا أذنين يرون إني أنا نعيم ميكا ومترون على كافوزان دو كاكا بسم الله من ماله مرهين اللهم جنبنا الشيطان ومرئ إن رسمنا نسي شيطان ريلي wajen bi shaitan marazabtana duk wata shaitan nuri so wa nami izane inu ya inon ana wuzi hunto mutulla sallam inu ya uno no omori ho kadara ko wozi ka anmozi ozo oye ino ikapa ko ikapa na no omori ki shaitan na wa anyo kata to reso tinative ama umoro ro yala hahurozi ya ka aka dino na zoi imeda dadi ni ya sasa lako ya na hototo dia sora on ye yi na hekota e ya ma heken ni a bi sake na ya bare e ma na soto dide je kuku da mazo kanyi bi kanyi izaye non ati izaye non de bare e ya arị re chu akenen ịsa ma e bi kenen samet yuzo na hela be ore jo e ya ri

ilẹ̀ yà ọ̀tọ̀tìzọ̀ àwọn náírà ayé ìbánu ọ̀nà mọ̀kọ́ wẹ̀rẹ̀ kọ̀ lọ́wọ́ rẹ̀ rà nyàwẹ̀ àgùkọ èrò kà sárésà séwì nke nọ̀ wà wẹ́n ẹ̀yẹ kàwẹ̀ àsárésà séwì kònyà kẹ́nà ẹni amẹ̀nyẹrẹ ìtútù ẹ̀rẹ́ ẹ̀yìn dọ́kọ̀ ozi hundred eh, muhammad sọ́ọ̀lì mọ̀nàjid ọ̀mùwé dọ́kà ozi hundred lẹ́yìn ẹ̀yìn sẹ́nà àwòkọ̀rọ̀ mọ̀ ẹ̀ náwẹ̀ anarukọ hau nan ana mai me. zaune a tuka na dai a shawo abuwa mere ya ne iya kosan di ya yake shaitan ọni bi obi di ya mikara po isere hunuwan kumuri fere yi hunuwan di ya anwa woporo omuri subhanahu wa ta'ala ọka inna shaitan lakum aduwun fattakhizuhu aduwa yẹn ni o kafata kitara shaitani ọni bi àwọn ọrin

dọsị kụhọnya bụ aw dọọsị kụhọnya bụ shetan ihe nye dọọwụ ihe nye dọọwụ shetan nụ na ọ bụ mmụọ na ọ waayị ni. bụ shetan bụ tinye ntụja n'ebi adam ọnụ ekenere na nọ ama akọ na ọ na akwara ụkọrọ nọ ụwa ọma ebe dọka rọbbi fanzirini ila yom yubasun omori sohogodom asimisu pero de hota lomorika innaka minal munzarin ya warameo oh. shitan wana yara pero de hota lomorika ma ila yawmil waqtil ma'lum na wana ka emaje yo e omono je nwa always gi pero juzawidi juzirema arwa noka were asaruwa asarale ato do warwa do ko muri ka o azon ozo di yana nan in ka shetan da ya ni de do aso ka nya ti eye e o ko ya wa hu shetan o sama tai no no ewe bi o ko muri na ko ni bira o na ba je awon na ka wa gane e ona ka nya ewe mu di yan ewu shetan ni bi ọdọ di ya wọn ọrọ ahụwa assignment an ọta meyo agụkọ mania abụkọ ịzọ na ya abame ko isere ire enyi anọrọ kezi isere nwanyị agwa odore ka omuri ọka anyị koran kàmùtúrò mọ ní ìhà àbàkọ koran ó kọ́rọ́ ìlànà ìkìjì yéésì ká mẹ́ di ṣètò ànìrẹ́ṣà nìwẹ́ dọ́ọ̀mù kò koran nana máa ní nyugbanye anamanu anihi ukata ini kọvara zọ hihi dọwara ozugbo anamanu nyukata ini ka ọwara oriso di dọwara oriso ịza anamanu nyukata ini ka ọlụna mmadụ dọọma na wee ji ntupu izere hụnụ wa omori kò sẹ́dẹ̀ húnú ṣètọ́n kùránù náà dáa ká fóró ìjìyà ọkọ̀ koran fásitì isbillahi nínú ṣaitan rajin ya pèsèrè wọn ni wọn mọ̀rí kò sí ní hùrù ṣaitan anátòrí ni dẹ́nà ìrẹta dákàánà kò sí wọn ní ọ̀ìdà kọ́ọ̀kọ́ wọn mọ̀ tó rò àgọ́ ìyá ọkọ̀ koran dé kí sọ́ọ̀rì أعوذ بالله من الشيطان الرجيم أعوذ ma apụ isere bi laasị um ehi sere na-ekwu afo anụ eho isere ka anyị zọsara ọnụ efi isere ọhụrụ ọ ṅụrụ ya nweta gidigidi wa ase isere ọhụrụ bi laa wee ka ka ụzụ biri tila ahụ ahụzụ bi laa ahụ ahụzụ na pọtụ n'amenyawulu ahụ ahụzụ bi ọkpanyana. ana kwebanci da su ge au a uzu bi ebaci au a uzu bi apatubi alkarubi ihe eh, sọni a uzu billahi a uzu billahi bi zatihi wa irodatihi wa hikmatihi wa kuduratihi wa sun muni wata gidigidi wai si sere wa muna ọdọ mọta ọnụ wata wai sere yi arụwa ọnụ ka albusoiri na malburda ọka wikọyatullahi agna an mudafatan min ad-dururi wal an'ani min otu utuli ọka wikọyatullah oyisere na omori isere ra agna ọrụ anyụgbanyị ọrọ ọrụ ahụ nwanyị an mudafatan hụ ni a bisa na-etu a na nkenyize anyị e ka bullet proof oyo e ka rutila rinji nse ọlọkụ wọndon karfe wapata nise lánàrí kẹ oríṣiríṣi múrí rè hùn náwọ oríṣiríṣi múrí yìí òwádà kan ní de sɛnyi dɔba para ho ori a'udhu billah ba shumurihi ma si sere ngam ba puisiri omuya mota owisirem min ash-shaytanir rajim do sere hunu shaytan ne ni letan shaytan iblis lanatullah alayhi ojuno mu yitu shaytan

subliminal seduction sequential persuasion àti classical conditioning. àyìn sọ̀bí àbánu ní koran náà nípa subliminal seduction that is alwaswasa eh? min sharri alwaswasi alkhannas Oyin ìwé ìwúyọ́ rà yìí insinuation tó wọn kú ẹ̀yìn yìí àti ọmọdé ṣètò ànìkẹ́sẹ́ yìí la uzayyinanna lahu ima mɔvewa de yere abɛsa ne ye subliminal seduction ka ɔnɔ ni wɔn wele okorojo ne ara umere kɛnɛ kan eyi eyi ni ɔdame like egbori anan wàá yin to do ẹ bi careful ni pẹ́ẹ́kì sọ ìfẹ́mi ní ìṣẹ̀wọ̀n náà nù ìṣẹ́mi wù ní ìlẹ́sẹ̀ ewúrí ìmánì àwọn pẹ́ẹ́kẹ́ ń dùn ní alẹ́ ní ìmánì àányẹ́ stella or comfort and like nothing is comfortable in her were zakaka uh, good morning ustaz zakaka how are you doing please stop greeting me how many class on your hair ko pẹ̀lú onímọ̀ ẹni wéètì sẹ́ ọ̀nà ni ọ̀nà àmàlà ọ̀nyà dédìdì rí classmate ẹ̀ kọ́ lọ́kọ́ àká o ẹ̀rọ akọ́ àyàn comfort wá ẹlẹ́dẹ̀ sí yìí again subliminal seduction then another sequential persuasion ìjà àkọ́ àgbẹ̀mùwé ìjà ní pírátíkà dákọ́ àkọ́ ẹ̀wọ̀n ọ̀rẹ́ wọn ǹjẹ́ ìgbàdo àdọ́yẹn ní wọ́wọ́ ẹ̀ wọn ní classical conditioning àkọ́wọ̀n náà múwé àti ẹ̀kọ́ wọn you have been classically conditioned àkọ́múrí ka lóka náà àkọ́yẹ́ wọn ní ìdíwọ́ ìrẹ́ndọ̀ wọn kẹ́kọ̀ọ́ wọ́n yí ni wọ́n tó máa di yóò rí ìrìsẹ́ láàjẹ́ how are you now how far now wọ́n àwọn ní classical àwọn yìí omi tàn wọ́n aṣọ ìwọ̀n anyi pavol experiment ẹ̀ẹ́n ọ̀lọ́rí pavol james kanu finish rúwú dáka am ní mẹ́ẹ̀ dáta wọn rúwú dé finish am dáa ti rúwú nù dáka nyina dé ní wọn rúwú dé jìnnà ẹ̀ka òkè àtàwọn àmẹ́yọ̀ rúwú dága ti ní ihun ẹ̀nà dáta wọn sọ ti steady temperature dáta wọn àwọn ẹ̀rọ àmì. pere duru do ile nyi do hono oyi mo na so ho do suti ni oyi ana he aba me aba isa mere kasa abe tinan bori anu nu the very first day ana kasa to Nigerian film mamu ni da uka who is that how dare you le mamu ne ko ri kasa to na ok <laughs> eko nya da anyi fi mo nyan in school aka anyị na okay let me see wey dey spoil like little little there was poor like very little very little ọdam dị bàbá sọsọ. ọ̀la ìṣètàn mi náà ni wọn lè ẹ̀rù múrí kẹ̀nẹ̀. agbáwo yìí olórí túfù dẹ́yìlì ibn ìyá àdúrà ìmọ̀lá yọkà ìṣètàn nínú lórí mi náà bóró ẹ̀ ọ̀nà ọ̀bẹ̀dọ̀ kò fi ìṣètàn kò jihad. fúdẹ́ lébù ní ẹ̀dọ́rẹ̀ fódó yìnyín lọ́kọ̀ wà lè pè é kọ́ dọ́nà ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ́n lè pè é kọ́ fẹ̀ in ad ọjà hido fẹ̀ in ad súnmọ́ ọjà lọ́kọ̀ ha yà yà tó kọ́lọ́gọ́dọ́ dà ẹ̀ wọ́n ẹ̀wọ́n kọ́lọ́gọ́dọ́ ẹ̀ wọ́n ọkà ọjọ́ ìmọ̀

ọta ọkagwawa shaitani tudiya na mai mulya tuwan kaka auzu billah ina shaitani rajim domin wata manu za zuru wa kun jiha da mafi shaitani ko domin kayan ka o wa sira na ni qur'an wa da ya nya ngwai enye uri shaitani so gaje wa ru hore mu wonni fa idha qara'ta al-qur'an fasta'iz billah min ash-shaytani rajim ije ara ka odi kisai